ولا تقف ما ليس لك به علم أها إجازة بجوتي إن السمع ولا تقف nínú tí balẹ̀ náà balẹ̀ ọlọ́run bá jẹ́ òun ni kẹ́nu rẹ̀ ọmọ mọ́ kọ́ ọmọ ọrọ̀jọ́ káàkiri ìmọ̀ ọrọ̀jọ́ káàkiri wà látẹ̀kì wọlé sọ̀rọ̀ kàbí ẹ̀yìn ìmọ̀ ọrọ̀jọ́ kí bójú bá rí ẹnu ṣe kí ni bí dákẹ́ ni gbogbo ọ̀rọ̀ tó rí pátá lọ bẹ́ẹ̀ sọ oníṣẹ́ yìí ọ̀sọ̀ tó ń wò fọ́fọ́ gbére dandankan ló tó burú jùlọ yìí làwọn wà àwọn yìí gbéyàn wà lìjẹ́ náà àwọn yìí sì gbéyàn wọ náà àwọn yìí gbéyàn láti bọ̀ tán rẹ àwọn sì máa yíyan ní àtìbọ̀tán púpọ̀ kan bá àwọn dání òní láti bọ̀tán àtìbọ̀tán yóò ní dáa ọlọ́run fi ní wàlùbásọ́là ojú tóbi wò wọ́lùfọ̀ àádà ọkàn fi irun tí ọ̀dà kúlù láyé kàkà ní àdìmọ̀fọ́wọ́dà àwọn ọlọ́wọ́ béèrè gbogbo ẹ̀ ó di mélòó twenty náà. wọlé tamsi fi áwùdì máa wọ hàn. tọ ẹ máa máa yan kandu kandu lẹ́nu ilẹ̀ wẹ́wọ́ ó sẹ́ wẹ́wẹ́wẹ́wọ́ ẹni ọlọ́run yìí máa ń kọ́ máa sakọ́ ẹni ọlọ́run yìí máa ń rìn ilẹ̀ kọ́ máa sakọ́ ẹ gbọ́n tọ́lọ́ sọ má máa yàn lérí ilẹ̀ sẹ́ni kí yàn máa ṣe báyìí lórí ilẹ̀ kọ́ máa yàn báyìí bí wàá lọ́kọ̀ sẹ́ni lẹ́yìn rẹ̀ ìbàdí ọlọ́wọ́ bá jẹ́ ni èyí jọ láti bọ̀ tán. innaka lan takhruqal arda wa lan tabluqal jibala tuula. sórí bó ti yẹn lérí ilẹ̀ o lan takhruqal arda bó ti ń tẹ̀lé tó ń ṣe báyìí o lè lè mú wàlá ń tabluqal jibala tuula èjìká tó ń bí sakọ́ báyìí o kò kásámà sẹ́yìn wọ́n bẹ́ẹ̀ nìkan rìn ilẹ̀ lórí bóyì ti gbé gàdúrà ìsọ̀rọ̀ ẹgbẹ́ tí ẹ máa sakọlé ni ó sì máa sakọta ni wọ́n tó máa sakọta ni ọ́ nínú tí pààyàn ń tí èjì láti bọ̀tán ìgbéra kájẹ́ kan kí ló péjọ mẹ́rin ògbẹ́ ní bọ́lá kí ìgbàlá tòní láti bọ̀tán. olùdarí kẹ̀kẹ́ rẹ̀ ṣe yí òhù ìndà rọ́bì kàmàkìrú. gbogbo ní ẹ̀ka kalẹ̀ yìí kánà ṣe yí òhù ìndà rọ́bì kàmàkìrú ha aburú tọ́lọ̀ ọba kọ̀ ni bẹ́ẹ̀ yà bá ṣe kò ní láti bọ̀tán. ó di nǹkan mẹ́rin tó gbogbo ẹni máa ń ṣe òní láti bọ̀tán wá fọlábalẹ̀ kó wòye tí wọ́n ti ṣe ń bẹ̀ èyí tó bá wá ń ṣe ń bẹ̀ ẹ́ lọ́sọ̀ọ́lẹ̀ kọ́ni ní àtibọ̀tán náà mo dá yìí ń do wọ́n wá fẹ́ ka àwọn iṣẹ́ wo là á ṣe táàfin láti bọ̀ tán ṣe é mọ̀ pé lọ́dọ̀ àwọn àfa wọ́n ò ní wábì dídì yìí tọ́tàmọ́ yẹ́sù tọ́tàmọ́ yẹ́sù àṣìyá o gbogbo ń tà kà pé ọ̀dà bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣe dàkejì rẹ̀ kí ni ń ṣe o ẹni tó a ní kó má gbéraga ẹni tí ò gbéraga kí ni ń ṣe bí ọ̀la ti pọ̀ tán ẹni tó a ní ọmọ ṣe sì ná ẹni tí ń ṣe sì ná tọ́lá mọ̀tọ́ ẹni tí ń ṣe sì ná ẹni tí ò ṣe sì ná yóò ṣe kí ni ẹni tí wọ́n sọ̀rọ̀ tí ń pẹ́ yóò ṣe kí ni bá a ti kan tí ò da ọ èyí tí ò da ọ ṣe kí ni opposite ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣe yóò ṣe kí ni ẹni tí ń ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ ń sọ àbí ń sọ kí yóò ń dè di nǹkan kan mọ́ra wọn báwọn kò ní láti bọ̀ tán o ẹ̀bọ̀ ni gbogbo tá a fọlọ́ ní fún nǹkan wọn bẹ́ẹ̀ yọ̀ọ́ bá ti ṣe yóò má kí ni ó ṣe jẹ̀mẹ́ yọ láti bọ̀ gbogbo tá a kà á lẹ̀ ìdàkejì ẹ̀rẹ́ yóò má láti bọ̀ ìtí wọn á máa ràn yẹn lọ́wọ́ ẹgbọ́n mi jẹ̀mẹ́ ìtí ràn yẹn lọ́wọ́ lè dín yẹn láti bọ̀ lẹ́yìn gbogbo tí mo kà ẹ jẹ́ sáré ka bíi mọ́kànlá fún yín lẹ́yìn mọ́kànlá wọn ìní di ogun yín wàá ka kílà pẹ̀lẹ́ tá a fi mẹ́ni tó ní àti bọ̀tán wọn ni last topic tí màá treat pẹ̀lú yìí tí màá ti wá treat ẹ̀ tán ẹ wà àwọn ẹ̀ náà sáà tó ṣàdúrà nù aláṣàdúrà fún sásàdúrà ni tálásàdúrà fún ẹ ìlú gbàjà ọlọ́wọ́ fún ẹlẹ́yà balẹ̀ ìfọ̀yàbalẹ̀ ọlọ́wọ́ bàgbàjà àná ọlọ́wọ́ bàgbàjà olú ọlọ́wọ́ bàgbàjà nínú tí máa jẹ́ kí mo ti ṣàdúrà àbí ti ṣàdúrà ni ṣe é béèrè nǹkan mi ni ṣe é béèrè nǹkan mi lẹ́yìn àná ọlọ́run ni báwọn ọlọ́run bá sọ̀kalẹ̀ sí ìlú gbogbo ilé máa rí ṣe báwọn ọlọ́run bá wọ̀ ìlú gbogbo ilé máa mọ̀nà báwọn ọlọ́run bá wọ̀ ìlú ọlọ́run palẹ̀ ẹ̀bọ mọ́ báwọn ọlọ́run bá wọ̀ ìlú oríire ọwọ́ ìlú ìlú ìlú òdì tí o bá yọ̀ máa pẹ́lẹ́ lérí ni ẹ̀ mẹ́jẹ́ ń pẹ́lẹ́ ni kúlí ẹ mọ̀ tí wọ́n á ná yóò máa sáyé gbogbo ọlá ní òsè láyé tún wà nìyẹn náà ọlọ́run á ọlọ́run lépa bá ọlọ́run kọjá ná ọlọ́run lépa bá wa ọlọ́run jò lépa bá wa ọlọ́run jò lépa bá nínú tí máa mú yàn án láti bọ̀ tán àkọ́kọ́ ń bẹ̀ tọ́ àtúnlá yìí wá tẹ̀kọ́ wa ẹ máa tẹ̀ láti ọlọ́run ìbẹ̀rù ọlọ́run mọ́kànlá mọ́ ká ẹ máa ṣe ó di mélòó báwọn ẹlẹ́ẹ̀kejì èyí ọmọ abẹ́lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ọ̀dà kò ju láti bọ̀ tán rí àdúrà onímẹ̀lò ẹlẹ́ẹ̀kẹta èyí ọmọ wa gbìyànjú ní kọ̀rọ̀ ní gbangba yóò máa ṣiṣẹ́ rí onímẹ̀lò ẹlẹ́ẹ̀kẹrin èyí ọwà lágídí ti tọ́lọ́hún kí ni mo pè é agídí ti tọ́lọ́hún kí ni mo pè é ẹ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ kí ni ìníṣe ọ̀rẹ́ mọ́mọ́ ẹ̀rọ pẹ̀lú jìnnì báwo ni ṣe máa mú bẹ̀rù kí ni mọ́mú dálẹ̀ gbogbo ìyàtọ̀ ọgbà tí mọ́mú nílé kí ni mo wá sọ pé bá a ti bẹ̀rẹ̀ wọn bá a ti máa ṣe kí ni ìdí mú yẹn láti bọ̀ tán nù bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yín nísìnyí ká gbọ́dọ̀ kí ni a máa kò ní lọ́jọ́ ọ̀rọ̀ pé yọjú yín náà láti kí ni láti kí wọ́n á bú pé ó ṣe dáná gbẹ̀sí kó ṣe àá èyí ò ní eyín ọ̀mà kù sí i abanisogo tó lóye tó lóye ní yìí tó bí yìí tó kú àdé àwọn ọmọ yàrá báàbù ni yìí wà á tún ta yóò tó pọ̀ sí agídí ni nídìí kíni yìí máa jẹ́ kí yẹn ní kíni ó di mélòó tí mo kàbá hàn ó bẹ̀ yín kájú ká ní ẹlẹ́ẹ̀ka àrùn ó sùn ọ̀tọ́ níbi là ẹ lọ́ọ́ tán níyẹn ṣe pẹ̀lú ọlọ́run omi inú yóò lá níyẹn ní pẹ̀lú ọlọ́run yóò ní ọdún kàrún ìdí sàdúrà ní ọlọ́run ọgbàdúrà ní ọlọ́run kò sí ní àdéhàdé ọ̀dà pẹ̀lú ọlọ́run gan gbogbo ní ti máa ń bọ̀ ọ̀gbà yìí tó bá ṣe ṣe ọlọ́run ṣe fún ọ èyí tí ò ṣe ṣe ọlọ́run ṣe kíni ọmọ bá ṣe lọ pẹ̀lú ọlọ́run ó di mélòó ẹlẹ́ẹ̀kẹfà ìbẹ̀rù ọlọ́run kí ni ìtumọ̀ bẹ̀rù ọlọ́run ìdá ń pẹ́ bẹ̀rù ọlọ́run ni pé gbogbo tọ́lọ̀ bá ní kò sí ó sí yìí tó bá ní ọmọ ṣe òní ṣe kíni ìbẹ̀rù ọlọ́run sí bí dáwà ní o kò sí bí á dáhùn gbèsè o bẹ́ẹ̀ ìwé dáhùn tó dáhùn gbèsè tí ọba ṣe tọ́lọ̀ ní o ṣe kọ̀bẹ̀rù ọlọ́run ọlọ́njà lè bẹ̀rù rẹ̀ lọ́kàkán ní kọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ lọ́jà mọ́ ẹlẹ́ẹ̀keje àsìlì òdodo inú tó ní ọlọ́tì bọ̀tán òdodo jẹ́ kan wọ́n sọ òdodo òní ti rí nu mo ti sọ ibi tó dé á sọ òdodo ń dẹ́gbà sí lẹ́sẹ̀ èèyàn sọ yí mójú kò ní ìrántí bọ̀tán lè yẹn ń dùn kò táwọn èèyàn fúyẹ́ tọ́lọ́ ló kí ni ó ní bẹ́ẹ̀ lọ́jà mọ́ ẹ̀kẹ́jọ kẹ́lẹ́ ti táwọn bá àwọn ọkọ̀ wá délé ní ẹ̀lọ́ ra kẹ́lẹ́ ti táwọn bá kan bẹ tí mo ṣe lálùkọ́ ti ṣe rí ọ yàtọ̀ sí tí mo ṣe lẹ́kọ̀ọ́ táwọn bá ti ṣe rí yàtọ̀ sí ìbáṣe lọ yìí lẹ́kọ̀ọ́ táwọn bá náà méjèèjì mo rí tẹ̀kọ́rù lẹ́nu ti ṣe rí náà bẹ ẹ̀rá méjèèjì àǹfààní bẹ́ẹ̀ ọlọ́run já ṣe rere ó di mélòó jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹsán alimudawa mahala tọ́wa bíkìrì lọ́wọ́ fi léyìn wọn ní ha ìlànà lọ́wọ́ lọ́lẹ́ àbí bisire ó dé bá lójú ọ̀hún. ẹlẹ́kẹ̀ wa bíkìrì mọ́ tí wà kọ́sọ̀ lámẹ́l ẹ máa rántí pé kúndé tán bùkátà rẹ òjò máa wọ̀n ba ọ̀fẹ́ kọ́lé sí ìgbàjà ọ̀fẹ́ kọ́ sí èkó ọ̀fẹ́ kọ́ sí àbújá ọ̀fẹ́ kọ́ sí amẹ́ríkà ó ti pọ̀jù ọ̀hún. ní bùkátà kò gbé jẹun kọ́kọ́ kò gbé gbé pọ́tò mẹ́ta tó mu. máa sọ mẹ́wàá ti tó ń gbẹ́gbẹ́ mẹ́rin lárò láyé abẹ́ kúnlẹ̀ mọ gbàgbọ́ abẹ́ kúnlẹ̀ abẹ́ kúnlẹ̀ yóò jẹ́ òṣìṣẹ́ rẹ iṣẹ́ rẹ wà jẹ́ kò ní. àmọ́ mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe yìí ó ti pọ̀ jù bí pọ̀ oúnjẹ lọ́ọ́ ti ó di mélòó. mẹ́wàá yẹn lọ́kàn kan fún mi asibabi sọ ìlọ́kàn ti mọ̀ èyí ọmọ abẹ́ gbogbo tí ò ní jẹun láti pọ̀ ìfẹ́ ṣe ọmọ abẹ́gbé tọ́ba kan ẹ̀ tẹ́ bá ṣe sinmi ẹ ẹ tí o jẹ ìyá sanfọ ó ní bẹ́ẹ̀ tó ma bàbá wọn ọdún mọ́kànlá tọ́ níta wọn gbà tìbọ̀ tán wọ́n bẹ̀ nígbà tí yàrá bá fẹ́ kú àtìbọ̀ tán ṣe kí ni bí yàrá ti fẹ́ kú báyìí látìbọ̀ tán ti bẹ̀rẹ̀ àtìbọ̀ tán àti yàrá bá fẹ́ kú ni pé sílẹ̀ yọ látìbọ̀ tán àti mi látìbọ̀ tán yín kàǹkàn mẹ́wàá tó bá ṣẹlẹ̀ sí yẹn nígbà tó fẹ́ kú ẹni wọn látìbọ̀ tán kí mo lọ sí jama ẹ gbogbo yóò sì ní fẹ́ kú ẹ kò ní tẹ́ yín lọ́rùn ó sì yẹ kẹ́ ẹ máa wá bẹ́ẹ̀ káàkiri àkọ́kọ́ nínú tẹ́yà bá fẹ́ kú tọ́ba ṣẹlẹ̀ sí dáhùn pé ah, lágbájá yìí ó ní àtibọ̀tán ìyá mẹ́wàá kí n wọlé ká ẹ ti kó sọ́dọ̀ ni òun náà ni òun náà ni náà àkọ́kọ́ bẹ́yà bá fẹ́ kú tọ́ba sọ gbólóhùn la ilaha illallah kọ́mọ lówó kọ́mọ kọ́lé kọ́mọ bímọ ọlá ti bọ̀tán kọ́mọ lówó kọ́mọ kọ́lé kọ́mọ bímọ kí n bọ́lọ́ ṣe jama ọlá ti bọ̀ tán ẹsẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kejì èèyàn wá fẹ́ kú ọwọ́ akú lálẹ́ alamisi majumọ ejima asalamisi dama yìí akimagali bitali alamisi kílẹ̀ ejima o tó mọ́ lọ́ba kú kí n bọ́lọ́ ṣe jama ọlá ti bọ̀ tán kọ́lá ọkọ́ ma ṣe nǹkan kan láyé àti bọ̀tán tiẹ̀ dáa ju wọ́tọ́ kọ́ gbólísì lọ tọmọtẹ́ dáa ju tiẹ̀ lọ ó di bẹ́ẹ̀ ló jẹ́ mọ́ ẹlẹ́ẹ̀kẹta kò sí yòó tòsí mọ́ni sìn èyí tí a dá lẹ́yìn òní kì í sáré wọ́n kà dà ni kéèyàn kú sí jihad irú bí wọ́n ti ń ja jihad tọ́lọ́ èyí tí wọ́n dá lẹ́yìn àgbè jihad kọ́ wọ́n làwọn dá lẹ́ o àwọn afẹ́sẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ pọ̀ èyí tí ọkùnrin kan wàlẹ̀ bàgẹ́dá rí dálẹ̀ tó ló ń dà lífà mùsùlùmí kan dá wà lálẹ́ lásán ni àwọn afẹ́sẹ̀ ọ̀lọ́wọ́ jihad gẹ́gẹ́ kọ́ jihad irú ẹni bẹ́ẹ̀ ọ̀là tìbọ̀ tán ó ní ọlọ́run jẹ́ kúrẹ́ pa wá o kákú sí jihad kọ́lọ́wọ́ sí rọrùn fún wa. ẹlẹ́kẹ̀rin ìṣẹ́lẹ̀ ní ìlànà mélòó mo ti kà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì alamisi mọ́júmọ́ ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ kẹ́kẹ́ kú sí jihad ọlọ́run jẹ́ lánàbáríkà tó ń mú ní pẹ́ ń bá mi kálọ. ẹlẹ́ẹ̀kẹrin kí ni owó pààyàn bíbélì ní sọ wárú ẹ̀ ẹni lé bá wọ́pọ̀ láti wọ̀ta anábì lọ sọ́fà ọ̀rọ̀ yẹn sáwàdá ọ̀rọ̀ anábì lè léyìí ọ̀rọ̀ anábì sàlá sẹ́lá bọ́ bá kírun tó ń gbàwẹ̀ tó ń yọ sàkátọ́ jẹ́ ní ire bí lé bá wọ́pọ̀ àlìjẹ́ndà tààrà ni ilé wọ́pọ̀ àlìjẹ́ndà lọ́lọ́ ọ̀nkírun ọ̀ngbàwẹ̀ ọ̀yọ̀ sàká ọlọ́run wa ní kí ilé wọ́pọ̀ ìtumẹ̀ ní kó o ṣe kí ni ọ̀lá ti bọ̀ tán ó di mélòó ẹlẹ́ẹ̀karùn-ún obìnrin lè yí nǹkan èèyàn mẹ́ta ló ṣẹlẹ̀ sí abẹ́ sóni èèyàn mẹ́ta ló ṣẹlẹ̀ sí abẹ́ sóni kóbi débi tí ó ti rán bí tí ó kún kọjá de láyé lẹ́nu àná sóni èèyàn mẹ́ta ló ṣẹlẹ̀ sí ọlọ́ba ń tẹ ọgbọ́n wọn ọlọ́ba ń tẹ ọgbọ́n wọn ìyàwó wọlé afa yìí kan wọn là ti tó dé kó ìyàwó wọlé nìkan bóyá wọn ti sin ẹni sìn ètò ń bọ̀ ọ̀dọ́ mọ́tò ẹlòmíì tó pè mí mo fẹ́ kúrò ní lánàá bí mo kọ́lé sí Ìlọrin aládùúgbò mi kà wọ́n ní tiẹ̀ náà níbẹ̀ n bá ti dìde bí ìlọ sálámà sí náà níbẹ̀ pẹ̀lẹ́ o irú ìyá wọn ní sẹ́ka kí oye tọ́lá ni ọlọ́run ìyá ń tẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ká gbà bọ́ ẹ̀ lójú kúgbà tó dé ní ma ìmọ̀ ọlọ́run bá ní kó bí òkú àtọ́ ìmọ̀ ọlọ́run gbàgbọ́ rẹ̀ ni ó sì sí lọ́n débẹ̀ ní kí n sáwàdà ẹ̀ ọlọ́run egun ogun èèyàn lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀kọ́ ní gbogbo èèyàn kí ń bùn èèyàn kọ̀ọ̀kan tọ́wọ́ ń bá nífẹ̀ẹ́ sí ní kí ni ó jó yẹn pa anabi wa muhammadu sallallahu alaihi wa ẹni náà bá jó pa ọlá ti bọ̀ tán kí wọ́n ló ṣe ọ̀dìjẹ́ náà tààrà nílọ àdìbọ̀tàlẹ̀ jẹ́ náà lọ́ni ó di mélòó ẹlẹ́ẹ̀keje ẹni tí stroke bá pa stroke àrùn stroke mú lọ́wọ́ lẹ́sẹ̀ kò rí bí gbé gbogbo ẹ̀rẹ́dá tí ń sin lọ́hùn ni o bẹ́ẹ̀ yẹn bá ń já mutí àbí ń sefa àbí ń dọ̀pẹ̀lẹ̀ tí ogun dáwọ́ yìí bá kọlu yín lọ́dún ni o iná ọlọ́wọ́ máa ń lọ tààrà kò sí èméjì bẹ́ẹ̀ àmọ́ ń kírun ń gbàwé yíyan sàká ó bèrè ọlọ́run ní sẹ́kọ́tà ni ó ṣe àwọn nǹkan yìí wá ṣẹlẹ̀ sí àtibọ̀tá ni lọ́ba mi àdìjẹ́ tàrà ni lọ ó ní mélòó jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹjọ òun wá ní ẹni tí wọ́n bá pa nítorí owó rẹ̀ àbí wọ́n bá pa nítorí ẹ̀mí rẹ̀ àbí wọn bá pa nítorí dúkìá rẹ lápèjúwe olè wa ní kó gbó wa ní ah, ìnígbó omi fún ọ owó mi ní ìnígbé fún ẹ ọjọ́ wa ń jà ọ wa o lè wọ́n yẹ ìyàwó rẹ̀ dàgbọ́ ní ìyàwó mi ní òní débò kó wá pé ìyàwó rẹ̀ dùgbò lẹ̀ kó kùn lèmi á yìí nígbà lójú mi lẹ́yìn nígbà kẹjọ máa fà á kó lè wá kọ́ ọ̀hà tó bá ti pọ́ wà wàjẹ́ náà lọ́lọ́ ọlá ti pọ̀ tán nù ọlá ti pọ̀ tán nù bóyá mi rẹ bóyá sin rẹ bóyá owó rẹ tí a bá pọ́ nítorí ẹ ọlá ti pọ̀ tán níbo ló ń lọ jama àlìjáná náà á kíba dáadáa ni ẹlẹ́ẹ̀kẹsàn abẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹsàn ẹ̀ẹ́ eh, alimọ́tò fẹ́ràn bá ti fi sẹ́mi nílá kí àwa máa náwó fáwọn tí wọ́n lọ jagun anáwó ìwé òde lọ jihad ọwọ́ ń sọ ribat ribat òun finance àwọn tí wọ́n ń ṣe òun finance àwọn tí wọ́n ń ja jihad ọwọ́ kùsìbí tó dín finance yẹn ìwé òde lọ jẹmẹ́ àjẹnà lọ́dí mélòó ẹlẹ́ẹ̀kẹwà èèyàn wá ń ṣiṣẹ́ eré lọ́wọ́ ní kúbádé wọn ní kọ́lá kó ti fi ní kalẹ̀ mọ́tàrí mi báyìí ní ń sàlọ́ lọ́wọ́ báyìí ní ń kásùmọ́ àtọ́ báyìí bí ti ń sálámà jẹ́ báyìí dé bàbájá yìí láyé gbogbo ẹni bá kúrú kú bá òun tí ń ṣe lọ́wọ́ ti kú wá dé irú ẹ̀ ní àtìbọ̀tán inú rẹ̀ láti bọ̀ tán ó ní bẹ́ẹ̀ lójúmọ́ alhamdulilayi àwọn àdéhùn tí mo ṣe ó pé àbí òpé asalullah rabbal alasasu adim asalullah aladim rabbal alasasu adim an a anna dunubana an yafu anna dunubana mo bẹ́ẹ̀ lọ́wọ́ ọba tó dáa jùlọ ló ń kọ ọba tó ga jùlọ ìlú gbàjà ọlọ́mọdé ọ̀dà ìlú gbàjà ọlọ́mọdé ọ̀dà rú imam ọlọ́run jẹ́ alápàdà sí imam ọlọ́run jẹ́ alápàdà sí ìmọ̀ ọlọ́run jẹ́ lápàdà sí gbogbo àfa àlùgbàjà ọlọ́run jẹ́ wọ́n ṣe rí rẹ gbogbo àfa àlùgbàjà ọlọ́run ṣe wọ́n ṣe rí rẹ àfa Abdulrasaq ọlọ́run bá sàdékun rẹ yìí ọlọ́run bá sàdékun rẹ yìí gbogbo àwọn tó wá kọ́pọ̀ tí wọ́n jẹ́ ní eré tí wọ́n fi fìnánsì ètò yìí ọlọ́run ní jẹ́ wọ́n lápàdà sí ibú àlùbáríkọ wọn náà já wọn orí ọlọ́wọ́ wọn náà já wọn àlùbáríkọ ọlọ́wọ́ wọn náà já wọn orí ọlọ́wọ́ wọn náà já wọn wa bàbá gbogbo àwọn àfa nìyí gbogbo àwọn àfa sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ bàbá wa nìyí bàbá Baba yìí ń pọn gbogbo wa wọ́n ń pọn wá lẹ́yìn bàbá wa ni wọ́n ẹ bẹ́ẹ̀ ìmáàmù Kẹlẹ́gbẹ́ ìmáàmù yẹn ń pè wọ́n bàbá wa nù ni gbogbo àwọn àwọn àṣọ lẹ́kọ̀ọ́ bàbá yìí máa ń pọn wá káàkiri baba wa imamu wa hanbali ọlọ́run níjẹ ẹrá padà sí ibú ọlọ́run níjẹ ẹrá padà sí ibú yọtọ bá ń bá san gbé ní ilé sàn rí ọlọ́run ọba mi ò ní yọ yín lẹ o ọba mi ò ní yọ yín lẹ ọba mi ò ní yọ yín lẹ ọba mi ò ní yọ yín lẹ gbogbo àwọn àfáà mi tí wọn gbà lálejò àfáà mi ajimati ọlọ́run bá ń san ẹlẹ́sàn rí àfa mi òkúrù láti kó àwọn ajọ́ ń sèkó pẹ̀lú wọn ni ọlọ́run bá ń san ẹlẹ́sàn rí àfa mi láti Kòròdú àwọn ìwà ṣeré ọ̀rẹ́ mi ni wọ́n o àjọpàdé Saudi àtúnjọpàdé Sudan ọlọ́wọ́ bá ń sàlékún oore yín ọba yẹn bá ń sàlékún oore yín ọba yẹn jẹ́ máa tàjọ́ wáyé àfa àtàjọ́ ọlọ́tún ló sọ ọlọ́wọ́ sàlékún oore yín àlùbáríkọ ọlọ́wọ́ kàn yín ọlọ́wọ́ kàn yín ájì wa Abdulrahman ní wo wọ́n ti dìde ń nísìnyí àwọn náà wá sí wá sí bùkátà kan pàtàkì ní ògbé wọn dìde. wọ́n ọlọ́run púpọ̀ kò sí mi tálájì làwọn ènìyàn tẹ̀lé ọlọ́run dé àtọ̀rẹ́ mi alájì alájì bàbó alájì bàbó ọlọ́run bá kú ọlọ́run kárí wọn ọlọ́run bá kú ọlọ́run kárí wọn. naam alájì wa ẹsẹ akọwọ la bí oore ọlọ́run ọlọ́run bá ń pè kájí sí akọwọ la bí oore ọlọ́run ọlọ́run bá ń pè kájí sí akọwọ la bí baba wa Abdulaziz ọ̀rọ̀ bá gbàdúrà yín àfa jama azami àkọlẹ̀ àfa yìí ti máa wọ́ mi gidi pẹ́ àṣàbù dáwà ẹ̀hìn àfa yìí ti wọ́ mi gidi ọ̀bẹ̀ tọ́lẹ̀ mẹ́jọ yìí sábà wọ́ mi káàkiri ìdèdè máa kó mi sọ̀rọ̀ lánàá nípa ẹni mo bá mọ̀ kó mi àfa yìí ti máa wọ́ mi kì rè ọlọ́wọ́ jẹ́ sí ríru sẹ́kìlì rẹ dúró sí ọba ti gbé fún mi ẹ̀ ṣe sùúrù ni ọba ti tẹ́kìlì yẹn máa ṣe sùúrù ni bí bá yìí ń sọ lọ́ba yẹn mọ̀ pé domi nínú àná ọlọ́run mi ni ọ̀nbọ̀ ọ̀nbọ̀ ọlọ́run jẹ́ ṣe sùúrù ọlọ́run jẹ́ ṣe sùúrù ọba mi ò jẹ́ ṣe sùúrù ọba mi ò jẹ́ ṣe sùúrù ọlọ́run jẹ́ ṣe sùúrù. ájú ọ̀bàtà Abdulkadir ọlọ́run jẹ́ wọ́n ṣe rí ni ọlọ́run jẹ́ wọ́n ṣe rí ni bàbá wa ìmáàmù ní kásádùn àfọ̀nkábíyèsí ìlú kábíyèsí ọlọ́run jọ dá fún wa ọba àlú ọlọ́run jọ dá fún wa nam ayé ibrahim ọlọ́dún méjì ọlọ́run jọ dá fún wa ọlọ́run jọ dá fún wa rabbuna allahu fi sama taqaddasa ismuka amruka fi sama wal ard kama rahmatuka fi sama faji al rahmataka fi ard اغفر لنا ربنا وخطايانا انت رب الطيبين انزل علينا رحمه من رحمتك وشفاء من شفائك على حاجاتنا وتقضى ربنا لا تؤاخذ اللهم اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت أنت ومولاها ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تعمل علينا إسرا كما ترى الذين من قبلنا ربنا ولا تحملنا ولا تغفر لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله الحمد لله رب العالمين